وفيه خطب ذلك الجمع العظيم فقال في خطبته تلك ألا هل بلغ قالوا نعم قال اللهم اشهد ثلاثا يرفع إصبعه إلى السماء وينقطها إلى الناس اللهم اشهد الحديث في الصحيحين ونشهد أنه خاتم النبيين ولا نبي بعده ومن ادعى النبوة بعده فهو كاذب ومن صدقه فهو في دعواه فهو كافر قال الله تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وفي حديث دجال في الصحيحين وغيرهما قال صلى الله عليه وسلم وإنه يزعم عنه النبي وأنا, وأنا خاتم النبيين ولا نبي بعدي وقد في السنن من حديث ثوبان رضي الله عنه وإنه يكون بعدي كذابون ثلاثون كلهم يزعم عنه النبي وأنا خاتم النبيين ولا نبي بعدي فهو صلى الله عليه وسلم خاتم النبيين وسيد ولد آدم أجمعين حتى الأنبياء والمرسلين قال الله تعالى تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات قال أهل التفسير ورفع بعضهم درجات هو محمد صلى الله عليه وسلم وفي حديث الشفاعة الطويل أنا سيد ولد آدم ولا فخر ونؤمن بما أجر الله على يديه من المعجزات الخوارق للعادة التي أعظمها القرآن العظيم الذي لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد وقال فيه صلى الله عليه وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لم تضلوا كتاب الله الحديث في الصحيح ونؤمن بما سيكرمه الله في الآخرة من الكرامات التي من أعظمها المقام المحمود الذي يضبطه به الأولون والآخرون قال الله تعالى عسى أن يبعثك ربك مقاما محمودا وقال صلى الله عليه وسلم أنا أول شافع وأول مشفع وأول من يقرع باب الجنة إلى غير ذلك مما لا يدخل تحت حصر والأدلة من الكتاب والسنة على مطالب الشهادتين وشروطها أكثر من أن تحصر وقد اقتصرنا في كل مسألة على دليل من الكتاب والسنة لقصد الاقتصار وإلا فهو بعد من كل ودق من جل وكثرة من بحر وفيه إن شاء الله كفاية لمن أراد الله إخراجه من الظلمات إلى النور وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته سنفون الله سبحانه وتعالى أترى بلقوا أسنطف النبوة محمد صلى الله عليه وسلم أورا ليه وصحابه أتربين تبان تو أتفن النبوة محمد صلى الله عليه وسلم àbí ọlọ́run subhanahu wa ta'ala ó ṣe wá nìkan nínú àwọn olóríire ẹ̀dá èyí tó ti parí ìkẹ́ àti àánú àti ìdẹ̀ra rẹ̀ lélórí ilé tí wọ́n tẹ̀lé ànábì inú ọgbà àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olólùfẹ́ wa lápapọ̀ yóò fi ní ilé tó ń gbọ́ wa ní ikú ọwọ́ wa tó máa bàkọ́ pa ápọ̀ sí àlùjọ́nà tẹ́ lọ́rọ̀ àwọn tó rí wa wọ́ ọ̀rọ̀ àmúra fún ọ̀rọ̀ mọ̀rọ̀ ń bẹ̀rẹ̀. ìlànà nǹkan. ní ìtẹ̀síwájú tí a ń al-islam báwo ni a ṣe fẹ́ jẹ́ kí àníyàn wa àkídà wa àti ẹ̀sìn wa àti àdìsọ́kàn wa nípa ọlọ́run àti ànábì sallallahu alaihi wasallam báwo la ṣe fẹ́ jẹ́ kí ó ní àlàáfíà afáwà gbani hafiz al-akami alayhi rahmatullah wọ́n ṣàkójọpọ̀ àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì fún wa ní tírà yìí àbàtẹ́tì àwọn ọ̀rọ̀ náà ti fi ń sún àwọn ọ̀rọ̀ rẹ̀ lọ síbi ọwọ́ ìparí pẹ́ẹ́ tó máa ń fọkàn tẹ̀lé ẹ́ o ń ṣe àtúnṣe àkídà wa ó ń bá ní bomirin ó ń bá ọmọ tó lè fẹ́ kù sí ó bá ní ṣàtúnṣe àbí ọlọ́run subhanahu wa ta'ala ó sàlàyé bá san afá àtọkọ tíra náà ní ẹ̀sìn dáadáa àti gbogbo àwọn afá ẹ̀sìn eré tí wọ́n bí dání afá wa <clears throat> aṣàlàyé fún wa wípé nínú àwọn nǹkan tó yẹ fún gbà pé yẹn gbàgbà nàbùwà Muhammad sallallahu alaihi wa sallam òdìṣẹ́ ọlọ́run bá ní onílẹ̀kẹ́ yẹn gbà pé ìgbédìí tọ́nà ń gbà nàbì sallallahu alaihi dìde ó jẹ́ ìgbédìí sí gbogbo èèyàn àtàlùjẹ̀nú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò rán nàbì sallallahu alaihi kò Ànábì sallallahu alaihi wa sallam ìjẹ́ òjíṣẹ́ rẹ̀ ó tayọ péyẹ́kẹ́ ń jíṣẹ́ lábẹ́lé ọlọ́mọ Allah subhanahu wa ta'ala ó rà Ànábì sallallahu alaihi wa sallam fún gbogbo wa a rẹ̀ sàlàyé fún wa wípé Allah subhanahu wa ta'ala ó kí Ànábì sallallahu alaihi wa sallam fún gbogbo wa yìí kò sẹ́ni kankan tó ń ìpèpè Ànábì sallallahu alaihi wa ó dẹ̀ ẹni tí kò gbà fún Ànábì tí kò tẹ̀lé ẹni jẹ́ pé tó wọ́n dà àìtẹ̀lé yẹn yóò di ìyà fún wọn torí pé nínú umma ànábì náà ni wọ́n ṣe ni wọ́n wà wọ́n wá sàrẹ́ fún wa pé umma ó wa pé ó náà gbogbo ẹni tó bá ti wáyé wà ti bí bèrè òjìṣẹ́ ara náà ó ní gbogbo ẹni tó bá gbà fún طبعا ibi tí a fà ti fẹ́ gbélé ní ọdún alkọọlù ma'akọọlù rahimahullah أخذ الله عز وجل ميثاق النبيين على الإيمان به فقال تعالى وإذا أخذ الله ميثاق النبيين لما أعطيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنن به ولا تنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين أفاوى حافظ الحكم رحمه الله وقد أخذ الله عز وجل ميثاق النبيين على الإيمان به وقد أخذ الله عز وجل ميثاق النبيين على الإيمان به يتي أفاوى صحيح wọ́n lọ pẹ̀lú tafsir ba'd al-mufassirin rahimahumullah ta'ala wọ́n àgbọ́yé àti àlàyé apá kan nínú àwọn mímọ̀ lérí àyà tí wọ́n fẹ́ fi ṣẹ̀rí ìkan nínú òtúmọ̀ táwọn mímọ̀ tí wọ́n tú oná ni àfáwà hafidal hakami oná ni wọ́n gbé ibẹ̀ ni wọ́n fara mọ́ ó ní wọ́n wá gbé àlàyé ọ̀rọ̀ wọn lérí ìdájú ọ̀rọ̀ yẹn náà ló ṣe déédéé jù wọ́n àrà tó gbóná jùmúrù wà lérí ẹ̀ wọ́n lọ kọ́dà kọ́dà láwọn wọ́n jẹ́lẹ̀ mẹ́fà kan nàbí yìí alal ìmánì bíi wọ́n níbi tó rẹ̀ pàdé sàlá sàlám àrẹ́mì tó pàtàkì ni ó fi gbà pàdánù tó tóbi púpọ̀ ọ̀rọ̀ ìṣọ̀tọ̀ fara ó gbéṣẹ́ fún àwọn èèyàn ó gbéṣẹ́ fún àwọn àbìjẹ̀nú tẹ́gbà ìṣọ̀rọ̀ yìí nídàlẹ́kọ̀ọ́ tó lọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀kọ́ kó lọ́wọ́ fún pàdánù sọ̀rọ̀ sọ̀rọ̀ àmì pàtàkì ju bá a ṣe mú lọ ó ní ọlọ́run bá ti gbé àdéhùn pẹ̀lú àwọn ànábì yòókù alal ìmáàmì bìyì wípé kí àwọn ànábì yòókù kan tó gba ànábì gbọ́ ṣe àfẹ́nìṣe àwọn ànábì àwọn náà alayhi musallatu wassalam ọlọ́run ti wá gbé àdéhùn pẹ̀lú wọn wípé tọ́ nínú ìdí ànábì yìí ni pé ẹ gbọ́dọ̀ gba ànábì muhammad sallallahu alaihi wasallam ẹ gbọ́dọ̀ gbàgbọ́ àti àwọn ànábì ọlọ́run tó sẹ́kù wípé wọ́n gbọ́dọ̀ gbà lẹ́bí wòye ṣe ẹgbẹ́ kọ́kọ́ wá kánà bí tí wọ́n gbà náà gbọ́ ìtumọ̀ ní wípé ọlọ́run ní máa kọ́lọ́run bá ti mọ̀ subhanahu wa ta'ala wípé wọn ní bànàbí láyé gbogbo wọn wà sẹ́kọ̀ sàrà ọlọ́run tó gbé àdéhùn pẹ̀lú wọn náà ilé ọ̀gá àpẹẹrẹ ní fún Muhammad sallallahu wa sallam wípé àmọ̀pẹ́ ní bá tó rọ ń bẹ bí dálẹ̀ kọ́lẹ̀ bí àwọn tó kọ́ kẹ́kọ̀ọ́ ń bẹ bí rẹ̀ tó wọ́n tún lè máa sọ̀tọ̀ rẹ̀ lẹ́yìn ogún ọdún pẹ́pẹ́ àwọn ọmọ sọ̀tọ̀ yẹn fún ẹ̀mọ́ owó dámọ́ wọ́n tẹ̀ borí pẹ̀lú àṣẹrí ah, ẹ̀tọ́ ọkọ̀ jẹ́ wá akẹ́kọ̀ọ́ bí ah, ìmọ̀ye wọ́n máa sọ fún pé wọ́n tún máa kí ìfẹ́ ẹni yẹn tí wọ́n rí yẹn wọ́n tún máa kí ìfẹ́ lọ́kàn ó ṣe àlẹ́ ṣùgbọ́n ọlọ́run jáde pẹ̀lú tí mo bá pàdé ẹ̀rọ sọ́nà máa gbàgbọ́ irú ẹ̀ ni ẹ̀fùn gbogbo àtọ́nà mi lọ sí Mi'raj alayhi salatu wassalam tó lọ gbọ̀rún wá ẹ̀rì pé ó rí àwọn ànábì ọlọ́nkan níbi àbí òrí àwọn ànábì ọlọ́nkan ẹ̀rì pé wọ́n pẹ̀lú alayhi salatu wassalam alájọ ní àbíyá salatu rabbi wassalamu afọ́ àlọ́ mú àríwá náà kò án tọ́lọ́ ọba tó fi fẹsẹ̀ nǹkan yẹn múlẹ̀ ìṣúwàtò Ali Imran aya 81 ìṣúwàtò لما أتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنن به ولا تنصرنه أظني وإذا أخذ الله ميثاق النبيين ثم طلب الله سبحانه وتعالى تنبيع الدين pẹ̀lú àwọn ànábí ọlọ́ lámà àtẹ́yìntùkùn min kitab wa hikma alájẹ́ kí mo ti fún yín ní tíra ẹ̀ ànábí ọlọ́ mo ti ثم جاءكم رسول sẹ́yìn mo ṣe fún ìtìrà yìí mo fún ìrìn ríkìmà yìí tó bá tó wà lọ ṣẹlẹ̀ tí òjíṣẹ́ kan wà lọ dé wa bá yí musaddiqun lima ma'akum tó jẹ́ otu ni èyí tí wọ́n sọ òtọ́ ميثاق النبيين ثم طبعا ما نجي عندنا فلا النبي الله عليه الصلاة والسلام لما أعطيتكم من كتاب وحكمة ما بمجفوين سراء مجفوين يرى أصيه ثم جاءكم رسول مصدق لما معكم ثم ثم صلى الله عليه وسلم كتوا لدوا به تتوا سقين تأجبل ويودود وراء الله ني الله ني عدو ناني لا تؤمنون به ولا تنصرون ọlọ́run ni adóńtagbó láwọn àdàbí ọlọ́run pé ẹ gbà nábì yẹn gbọ́ o tẹ́ gbàgbọ́ ọlọ́tẹ̀ ṣòro nà tẹ́ mẹ́rẹ̀ lọ́wọ́ ẹ̀wùkọ́rísì àdàbí ọlọ́run làwọn náà àlẹ́ musa àdùn ọ̀sàrà ọlọ́fọ́ ọ̀rọ̀ náà nìtìrà ṣùgbọ́n wọn rúkọ tọ̀ tó bá ṣẹlẹ̀ pé wọ́n lọ ṣẹlẹ̀ tí mo wá lẹ jẹ́ kí ànábì yóò dún wá dé láàrin yóò dúṣẹ́ náà wá lọ dé láàrin yìí sọ́ndé kò lè màmá àkùn kí ọlọ́ni látọ̀ òmìnir nàbí ẹgbàgbọ́ ọ̀rọ̀tàǹsòrò nà ẹ́ẹ̀dẹ̀ máa rẹ̀ ṣe wípé àrẹ́bìnrin tó túnṣẹ́ ẹ̀dẹ́ yìí òtọ́ lówí orí òbìnirwà kọ́ọ̀lẹ̀ àkọ̀rọ̀ntún wà kọ́sùmọ̀lá gáàlìkùn ìsìrì ọlọ́mdíwọ́lẹ̀ rẹ̀ wípé àkọ̀rọ̀ntún ẹ̀yà àrẹ́bìnrin kẹ gbà bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn wà kọ́tọ̀ ra dálẹ́kùn ìṣòro ayé àlàdálẹ́kùn àhàdì wọ́n oníṣẹ́ ti gba ipe orí àdéhùn yìí lẹ́mọ̀ wà lérí ẹ̀ tó bá ṣẹlẹ̀ kí náà wọ́n ní ìwọ ọlọ́run a وعدنا معكم من الشاهدين ọlọ́dún ẹmọ jẹ́lẹ̀rí ẹmọ jẹ́lẹ̀rí lórílẹ̀ ẹmọ jẹ́lẹ̀rí lára àwọn ọmọmọ yẹn kọ́ṣàdù wọ́n na máa kúrò ṣàdù àwọn ọmọ ọ̀rọ̀ ọmọ ọlọ́run tààlá wọ́n ti tẹ̀rí àyà yìí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó fi ń gbé débi gbé fi gbé ànábì wa Ìsá alayhi salatu wassalam lérí wípé tí ó bá lọ láǹfààní àti pàdé ànábì sallallahu alaihi wasallam láti omi ló nábì yìí ọ̀rọ̀sán sọ̀rọ̀ nígbà ìgbé wọn bọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ wọ́n sì bọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ sòtúrú pé ẹ rí i pé ìtọ́ sọ yẹn ní sáàpù yẹn àwọn ànábì ọlọ́run ọba máa ń dúró lé lórí ọgbẹ́nà àwọn ọ̀tọ́ sọ pé láì tuntun àti ẹ̀mí wípé sáàbì kan bá ti wáyé báyìí ọlọ́run gba dé nǹkan lẹ́yìn wípé ẹ̀wọ́n ànábì ní ìsinmi òun ní bẹ́ẹ̀ tí àbẹ́bí mi bá lọ dé lẹ́yìn rẹ̀ máa kó wọlé kìtàbù oní hikma tábí bí mi bá lọ dé lẹ́yìn rẹ̀ látò omi lónìí lẹ́bí ọ̀rọ̀ta sòrò nà ó sì sọ fún ọ tó ń sọ pé n tó gbé dálé òdodo ní ṣùgbọ́n náà lọ́kùn ti gbé òdodo lẹ́ sì kejì lẹ́yìn rẹ̀ ó ní gbàgbọ́ sí ó sì rẹ̀ Musa àti wọ́n wá gbé àdé pẹ̀lú Musa wípé tí àbíbí mi lẹ́yìn ti o tó ń sọ fún wọn pé ló gbé dání o ọlọ́sùgbọ́n tó ti gbé òun ní ànábì ṣé ó lè gbàgbọ́ ó sì lè rẹ̀ lọ́wọ́ tẹ́sì tó omi ọlọ́sà sọ̀rọ̀ nílẹ̀ tẹ́sì tó tẹ́sì tó ẹ̀rọ pé ó sì ń bọ̀ ga torí pé yóò mọ̀ iṣẹ́ pé àrẹ́bì tó fún ẹ̀sẹ̀ gbé yẹ yóò dé yóò dé pẹ̀lú òfin ẹ̀ tuntun ṣùgbọ́n yóò mọ̀ sọ fọ́wọ̀n yẹn pé yìí tó bẹ̀lọ́wọ́ ẹni tó kọ́kọ́ lè yìí náà kò sọ bí kó lè màmá àhò lè màmá àkò yóò mọ̀ sọ fọ́ pé yìí tá ẹgbẹ́ láwọn nìyẹn náà ò tọrọ ni o ṣùgbọ́n ọlọ́run tó ti gbé mùsùlùmí àdàbí ọlọ́run tó kéèyàn tó ni kò sáwọn àdàbí ọlọ́run ọ̀rọ̀ ẹ̀sán ló ti ń jẹ́ àfà ládùúgbò ìkìláàsù ẹ̀ gbàtà àfà mi bá tó wá tó mọ̀ jùlọ sí bàtà mà níyàn rẹ̀ táàbù bẹ́ẹ̀ pé ọlọ́run bá ní í ṣe àdúgbò tó ní pé àwọn ará wa ń bẹ̀ nígbà tí àfà mi bá dé tó ń wá mọ̀ ju àfà àtàkọ́kọ́ lọ sọ́dá àpọ̀ṣàlà àfà àkọ́kọ́ náà gbìyànjú ẹ́ mùsọ́dínkún nígbà máa hùn ṣe ọ̀nà gbìyànjú mọ́ṣàlá oríkọ̀ náà wà lórí dáadáa ṣùgbọ́n tá a bá tó lè pẹ̀láwọn ẹ̀rí báyìí ìgbà náà àkọ́kọ́ tẹ́rù yóò lè sọ pé látò omi ló nà bí pọ̀lọ̀tà ìṣòro nà ó lè àbí òní kò lè àrí ẹ̀tọ́ bá ní òní á sọ pé ọlọ́run jẹ́ owó àrùn ìṣúrù áwọ̀ ìfúláṣù rẹ̀ tó tẹ́yẹ bá ní ìfúláṣù ló mú kàátà sí látò omi ló nà bí pọ̀lọ̀tà ìṣòro tẹ́lẹ̀ ìjà fánà ah, bí oní ìkìláàsù ni wọ́n kí dẹ́sọ́ kọlu ọrụ na ní àwọn afẹ́kín agbà pé bó ṣe rí ní agbádùn pẹ̀lú Allah subhanahu wa ta'ala lórí kan wà bẹ́ tó ayà yìí àwọn mọ̀ ní àwọn tó sọ ẹlẹ́ẹ̀kejì tá sọ pé ọlọ́run mọ́ ń bá wà lọ́dún Musa àríṣọ́láṣọ́ sáà orílẹ̀-èdè mẹ́rin àwọn ọ̀tọ̀sọ̀ yìí pé wàtíkọ́lù awà wàkọ́lù sáàrí ìtọ̀síra àbí ààyà àtọ̀rọ̀ àkọ́kọ́ táwọn àfọ́ àṣọ̀tọ̀ wọn kejì táwọn àbá àṣọ wọn ni kò tákúra wọn tó pípa bá sọ lọ sọ́bọ̀ náà orí àdébí ọlọ́pàá àti kíni o ìlà parí ìtàrí ìtọ̀sọ̀rọ̀ lára ìkúrọ̀rù yẹn lára ìgbà pé àdéhùn yẹn bẹ̀rẹ̀ àwọn ànábì ọlọ́run olófarọ́ ọ̀tàrà bí sáà sọ wípé yá ọmọ bá ṣèrọ bẹ̀rọ̀ súnlẹ̀ yá àti ìlìmbáàdì ismuhu ahmed ìsọ́ọ̀tẹ̀sọ́ kó ọlọ́mọ jẹ́ àwọn bẹ̀rẹ̀ yìí náà kọlu ádá síhàrù pé tí àbíbì bá tún dé jẹ àwọn ó tún gbàgbọ́ inú tàbí ìsọ̀fà wọn àwọn yá bari Israel inú rasulullah ilaykum musaddiqun lima ma'akum ambashiran bi rasulih ya'ti min ba'di ó lè ànábì ìsọ̀fà ọmọ ìsọ̀lì wípé òjíṣẹ́ náà ni mo jẹ́ sí yóò musaddiqun lima lima ma'akum ní eh? tàwọ́rọ̀ olóòwò wá fún ilé ìwé

ahmadi àwọn mẹ́fẹ́ ayà ìfẹ́ ìpé sáré ọlọ́run nígbé àmàdí kan bọ̀ ó kọ̀rọ̀ jẹ́ ahmed apara débẹ̀ almuhim fi adil aya o náà nígbé àfáwà hakami àríwá ahmadullah hafid alhakami wọ́n ni àwọ̀kọ̀dẹ́ akọ̀dọ̀ allahu azawajalla ní sáàkọ̀ nàbí yìí على الإيمان به فقال تعالى وإذا أخذ الله ميثاق النبيين لما أتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنن به ولا تنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين أمر رحمه الله wọ́n ní nínú kẹtàkù fi mẹ́fẹ́ lóòótọ́ ni mẹ́fàkù láàrin àwọn ànábì ọlọ́run àti ọlọ́run ó lọ́rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ni ẹ̀rí pé nígbẹ̀yìn ìgbà láwọn bruce àti mẹ́nuba tó bá dọwọ́ gbẹ̀yìngbà àdébí yìí sáń padà bọ̀ wáyé mẹ́nà bẹ́ẹ̀kọ́ àkídàtọ̀ alùsọ̀ jẹ̀máà ni pé àdébí yìí sáń padà bọ̀ nígbẹ̀yìn ìgbà mọ̀sí ìdájá lè ń bọ̀ nígbẹ̀yìn ìgbà mahadi almutaba ó ń bọ̀ mahadi òun ti ẹni dá ẹni rí lòun àdébísà pé yóò mọ̀jẹ́ ọkọ̀ òun Muhammad ibn Abdullah yóò wá fẹ́ kọ́ ismail ismu ismi wa ismu abi ismu abi so yóò kọ́ra ó kọ́ra tó kọ́ bàbá rẹ̀ bákan náà pẹ̀lú ọkọ mi àríyí sọ́lá tó sọ́lá àbí ìfọ́ ńlá bàálù nípa màhàbí. ààrùn ti sọ pé tó bá rẹ̀ dé ìgbà tí dàjà lè bá máa dé ẹ ti ní imam bàtà bí sábà máa dé ẹ ti ní wal imam fi hadha al-habib ó náà ní màhàbí al-muntadab tó bá yí àríyí sábà dé bàtà bí sábà dé ó pa dàjàl lọ́sùn dàjàl wọ́n kírun bí wọ́n á fẹ́ nínú nǹkan tí wọ́n sọ̀lá yàrá bí i sọ́lọ́sọ̀tọ̀ sọ́lá tí wọ́n paradé onígbé wo kírun pẹ̀lú àwọn mùsùlùmí tó bá wọ́n fẹ́ kírun pẹ̀lú àwọn mùsùlùmí àwọn mùsùlùmí sọ́lá padà bí i sọ́lá kó ṣe gíní o kó ṣe ìmáàmù fáwọn àdébí sọ́lá tí ara mahadi kó ṣe gíní o ni yóò ṣe ìmáàmù yóò wà sọ yìí torí pé ọlọ́run ọba fi pẹ́ àlìhùmà àti àdébí sọ́lá ń lé bá wọn pé pípé rìsáàlà nàbì làtùmínú wọ́n látẹ̀ ń sọ̀rọ̀ nà arábìnrin mi sáàkù yẹ pé wọ́n ti gbẹ́gbẹ́ nǹkan náà pé gbogbo ọ̀táwọn bá lè wá mo jẹ́ pé òwúrọ̀ rẹ̀ nígbà ìṣùgbọ́n rí sálà rẹ̀ ló sẹ́kù ẹni tó jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ ló ṣe kí ni ó ṣáájú rẹ̀ nù bí ara yìí kún síbẹ̀ so lábẹ́ ìdáàrú pé làtùmínú nàbì yìí ọ̀rọ̀tàn sòrò nà ó lọ àrẹ́bí yìí sáré kan sàrá ilé òfin ti màhàbì síwájú kó kírun òun àrẹ́bí yóò sì tò lẹ́yìn

ضرب الشريعة صلى الله عليه وسلم ضرب الشريعة تين وسخر هذا صحيح سلا بلا تؤمنون به ولا تنصرون بلا يقول لا نبي عمنا من سيد فإذا فيكون أفضل هذه الأمة بعد نبيها عيسى عليه السلام ثم أبو بكر ثم عمر ثم عثمان ثم علي عمنا من سيد لا بيجي أجاك يا سيد أنت قول له لجنون على أمه لا يا نبي محمد صلى الله عليه وسلم ودن النبي الله عيسى torí tó bá padà wá náà wíwá rẹ̀ yẹ yóò fi tẹ̀lé ṣẹ̀rí ànábì wọ́n tó tẹ̀lé ṣẹ̀rí ànábì sọ́lá máa jẹ́ tó rẹ̀ wà mí láti máa ìmọ̀ nàbí yìí rẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam sàmì náà mọ̀ sọ́yìn pàjẹ́ pé yẹ kó ní abdul adil umma bá da nàbí yìí yóò máa jẹ́ nàbí yìí lọ́yẹ̀ ìrìsà ṣùgbọ́n kì í sàbí o ẹ̀mí kò rán nàbí àbí ó ti ta fi mọ sọ́ọ̀bà àbí ọ̀bà bá bẹ̀rẹ̀ pé ta ni tàbí tó lọ́lá jù ta ni àgbàkà lọ́sí dágbùlà ọ̀rọ̀ yẹn náà nìyẹn pé ta ló lọ́lájú ta ní sàbí tó lọ́lájú àbàtò tani abdul abdul umma bada nabi yi anuma tó bá di gbẹ̀yìn wà lẹ́yìn bada nuzul isa ya kó da isa tó ma abubakar so ye aljamu yani wade so lọ àbí mo rẹ kọsà wa alẹ́ náà kọsà náà bọ̀tọ̀ ra wọn wùlámọ́ ni rahmanulah ta'ala wọn àgbẹ̀rẹ̀ mi gbàdọ́ sọ̀rọ̀ nípa ìṣọ́ adarọ́jọ́ ẹni tí ànàbí ìlọ́bá àti Khadija wọ́n rọ́kọ̀kọ́ mẹ́dáwùfàl so àwọn mí gbára igbó ń gẹ́gẹ́ iná ni awal lára yìí halibu àwọn kayi kàkàmà afára bí iṣẹ́ ìbùnà alẹ́sẹ̀mí rahmanullah ta'ala so almuhim òní kí tabasa nípa àwọn sahaba àìwọ̀ ìsàtúnmọ̀ tàbíkìbù wọn wùlátùl haqqi arba'atun wàlátùn ila akhir ما قد ذكروا من àbíyàn aláyé ha ní tàbí sọ̀rọ̀ ìkàlù sallallahu alaihi wasallam nínú alátọ́lẹ̀ fún àdébí sallallahu alaihi wasallam ó ní pé àwọn ànábì yòókù gan ṣe ìfọ́tọ̀ ní pé àwọn àlùmọ̀ àwọn ànábì yòókù gan lọ́n gbàgbé pẹ̀lú wọn pé ẹgbọ́dọ̀ gbàdá ń lọ táwa nìwọ̀ sọlọ́mọ sọ́wọ́ ànábì ẹlẹ́gbẹ́jọ́ gbàdá bí sallallahu alaihi wasallam gbọ́ táwa nìwọ̀ tó jẹ́ pé kẹ́nìkan mọ̀ sọ pé tó bẹ́ sọ pé ìfà àbẹ́bí ọlọ́dọ́ ni ṣẹ̀dá ìyẹ̀wò sí lò ní ṣe ẹni yẹn pàdánù ẹni pé àrí ìtàkùn pàdé ẹni jẹjọ والذي نفس نفس محمد بيده لا يسمع به أحد من هذه الأمة يهودي ولا نصراني آه ثم يموت ولم يؤمن به إلا كان من أصحاب النار so àdìsù yẹ nípa ẹ̀rẹ̀ kò lè gbọ́ nípa àrẹ́bí sọ̀làsọ́là tí ó wà gbà àrẹ́bí ìgbà àfikún wọn náà àdìsù yẹ jẹ́ ká mọ̀ wípé kò sí ọ̀nà pé kẹ́rì kan tó kó wà lórí ìṣẹ̀rí àkẹ́kẹ́ láti ṣe àrẹ́bí sọ̀là ẹni tó wà lọ́dọ̀ Imam Ahmad rahmanullah ta'ala ikú Umar bin Khattab radal anhu ó pàdé ọ̀rẹ́ rẹ̀ kan ọ̀rẹ́ rẹ̀ rẹ̀ wájú yahudi yahudi ọ̀rẹ́ rẹ̀ Umar bin Khattab ẹni wá kọ tàwọ́rẹ́tà fún ọkọ̀ àwọn ọ̀rọ̀ tó ń bẹ̀rù tàwọ́rẹ́tà ọkọ̀ fún wọn náà màtúmọ̀ wá gba kiri yẹn lẹ́bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́bí tó máa ṣe lóyún ẹlẹ́mí kò kọ́ làkètò akọni ọ̀sán sọ̀bá mi dìbò ọlọ́rẹ̀ wọn kẹ́gbọ́n jẹ́rẹ́ ti pẹ́ kàǹkà yẹ̀wò dì mí ó ti ẹ̀kọ́ abala kanú tàwẹ́tà fún mi wọ́n wò pé ààrẹ bọ̀ àlẹ́ kí jẹ́ fi hàn wà níbi sọ́lọ́ àlọ́ sọ́lọ́ bàbá yàrá wájú nàbí sọ́lọ́lọ́hùn àlọ́ sọ́lọ́ ojú àdébí kan ṣe jù ẹni tó wà ń bẹ̀ sọ pé kúmọ̀rù kò tẹ̀kẹ́ fi wọ́n sọ fún mọ̀rù pé sọ́wọ́rẹ́ gbọ́dọ̀ àdébí ti ṣe jù sọ́lọ́lọ́ àlọ́ sọ́lọ́ فقال عمر رضيت بالله ربا بالاسلام دين محمد صلى الله عليه وسلم نبيا رسولا الى يسي عمر àkùnrin àmì bá ń ọjọ́ làánù so ó mọ̀ nígbà kí ẹ ṣe títa pé àtakò bàdàbí kọ́ agbọ́lọ́gbọ́ àbàdàbí gbọ́ àgbàpọ́lọ́ àmì sọ́lá sọ́lá sọ pé ó fọ́lọ́ bá búra kí lẹ fẹ́ àwọn Yahudi kí lẹ fẹ́ gbà lọ́wọ́ wọn sọ́lá ni ẹ tẹ̀sí àlùhùn ẹ̀lì Yahuda àti ìhìdáyà ọkọ̀ dọ́lù ẹgbọ́n alẹ́bẹ̀rẹ̀ ẹ̀mà bèèrè àwọn Yahudi ìdí ó jẹ́ kẹ́ yorùbá yòye ẹ tó ti sọnù oní àmúyí mọ̀nà pé àwọn ah, oní ẹ̀pẹ́rẹ́ ah, ẹjọ́ sáà ìjọba fẹ́ bẹ̀rẹ̀ mọ́ni ẹ̀rọ ẹjẹ́ júwe fún yín tó dóòlé ìmílẹ̀ sọnù náà bọ́ ẹjẹ́ júwe fún yín náà à ah, tí a pẹ́ kẹ́ tẹ̀sẹ̀ mẹ́rin bẹ́ẹ̀ adébí ni pé ẹ ṣe máa bèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tó pẹ́ kọ́ dọ́ọ̀lù ẹ̀mẹ́rẹ̀ hìdáyà ọ̀nà ẹ̀mà lọ́wọ́ àwọn tó ti sọnù so ìdán ò ní di hìdáyà lọ́wọ́ ọ̀gbẹ́rin magbobi àléhìm wọ́n lọ bọ́ọ̀lì tó ní nǹkan tó a gbọ́dọ̀ sọ́ra fún láwùjọ wa náà nìyẹn tó jẹ́ látàsí àlù alàlùkìtàb ẹgbẹ́ kan bèèrè lọ́wọ́ àwọn alùkìtàb nípa ọ̀nà ẹ̀mà fa iná hom láyé hadúkù wọn ní fi mọ̀nà ọkọ̀ dọ̀lù ẹ̀sìn sọmi tó so umar bin khattab ló dàrá mi ó bá ṣe dáadé náà sí sí ẹ alimuhim mo ní wípé àwọn ọ̀nà sọ fún ẹ̀mọ́ sọ fún márùn pé mú sá tó ti sà tó ní ká fún tàrítà gẹ tó ní wọ́n kọ tàrítà fún ọ̀yí gẹ tó ń gẹ́ bá ń bẹ láyé kò sí tí ó mọ̀ ẹ́ ṣe ju tí mò ń ṣe lọ àfikún mọ̀ tẹ̀lé àsìkò mọ̀ tẹ̀lé mọ́nú hajj pọ̀ tẹ̀lé ṣẹ̀rí àmì tó bẹ́ẹ̀ tọ́jọ́ bẹ́ẹ̀ ẹ̀yà àwọn ẹlẹ́sìn kejì wa àwọn ẹlẹ́sìn àdàbí ìsá apáyọ̀ ọmọ tó sọ turukuta ni ẹ bá tí ìsá gẹ́gẹ́ bá ń bẹ láyé nígbà tó bá ṣẹ̀dá àdàbí tó mọ̀ tẹ̀lé ẹ̀yìn àwọn ọmọlẹ́yìn àmẹ́bí sọ́ra ló ti tòkè so nínú mifat adéǹtọ́lọ́ ti gbé pẹ̀lú àwọn ànábì ọlọ́run nípìnlẹ̀ tó omi lónìí nàbí ọlọ́tà ń sọ̀rọ̀ nìlá eléyìí jẹ́ àmà ọlá tó lọ fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam náà. ونشهد أن كل عامل بعد nígbà àwọn afáà tó fà jáde nínú ẹ̀kọ́ ni wípé ó jẹ́ ká mọ̀ wípé al-anbiya àwọn ànábì ọlọ́run ikhwatun li Allah ummahatuhum shatta wa dinuhum wahid àwọn ànábì ọlọ́run tẹ́ ń wò yẹn wọ́n àtà sí ọmọ bàbá kan náà tí àwọn wọn ọmọ bàbá kan náà tí àwọn ti tó yàtọ̀ mo tún bá ni o ká fi mọ̀ pé wọn ò tà sí ara wọn ìkan náà الأنبياء إخوة العلام أمهاتهم شتى هم من أمهاتهم في هذا الحديث وجد شريعتهم شتى ṣẹ̀ríà tó máa ń mú wá ilé ìmú ṣẹ̀ríà tiẹ̀ wá tó mú ṣẹ̀ríà tiẹ̀ wá ilé ìdí báyìí lẹ́jẹ́ ń ṣe ilé ìdí báyìí lẹ́jẹ́ ń ṣe oníkàlùkù ń sọ ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ wà bí irun wà but ẹ̀sìn kẹ́rẹ́ kan ṣe kíni o kò pèsè oúnjẹ sí Islam ẹ̀rọ kò sára yé mi alàbíyá ẹ̀kọ́ tó lè aláàtò mahatohom sọ́tà wà bí irun wà hídẹ̀rù so أمهاتهم شتى بمعنى ماذا؟ شريعتهم شتى قد تختلف شريعتهم so ما ينتهك ودعوتهم لله وحده so yẹ so bí ìtàkùn àjọ nìyẹn bí bàbá tí àwọn ọmọ wa ti àjọ ọ̀pọ̀lọpọ̀ ìyá jáde wa so òun náà ló ní gbogbo wọn ọmọ ẹ̀ náà ni ó di ẹni sì kọ́ bàbá kó dáhùn kó sànù wa so àwọn ànájọ ọlọ́run kálẹ̀ mẹ́ ipé tó adẹ́pẹ̀ tó ń gbẹ́mí fún àpẹẹrẹ wọn àtòmìnà nàbì kí ló bá fọ́ bẹ́ẹ̀ ọlọ́run ní pé mùsọ́dì kò lè màmá àkù pé sípò kìsẹ́ yẹn náà máa wá dé yóò dá gbogbo dẹ́ ti ṣe kí ni o dẹ́ ti mọ yóò dánù. ó sọ pé tán masha Allah dẹ́ ti sọ òtọ́ ni dẹ́ ibi tó bá ti yàtọ̀ yóò ṣàlàyé ìwọ tó jẹ́ ní dáwà náà kẹ́kọ̀ọ́ mẹ́ ó dá àdúgbò masha ó bá wùn èrò ní dáwà kan tó ti ń gbìyànjú lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìwọ ẹ̀sẹ̀ tí tóbi ọlọ́run lè bọ́ jù wọ́n lọ ìṣúrò èyí tó dára ṣe alhamdulillah ṣe rí bàbá àwọn àdúgbò ẹ̀ wọ́n á rí pé àwọn ẹbí sọnù gbọ́dọ̀ kí ni àwọn tọ́pọ̀ àwọn súnmọ̀ ẹ̀gá rí pé wọ́n ká súnmọ̀ tí wọ́n rẹ̀ wọ́n ṣe bá máa fò tó pé so anything so olùdókòwò pé nígbà míì eh, àti gòkè àgbòkèjì ó àdẹ́wò ní fáwọn méjèèjì ẹni tó wá lẹ́yìn àdẹ́wò ẹni táwọn èèyàn bá wájú àdẹ́wò wọ́n kú bí ká kó bá ti ní ìkíláàsì yìí tí ó sì bọ́ lọ́wọ́ bá rẹ̀ lọ́wọ́ kó dáhùn kó sànù wa. náà. ونشهد أن كل عامل بعد بعثته على خلاف ما بعث به صلى الله عليه وسلم لا يقبل منه مثقال ذرة ولو عمل أي عمل لأنه صلى الله عليه وسلم بعث بدين الإسلام الله تعالى يقول فمن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقل المؤلف رحمه الله ونشهد أن كل عامل بعد بفتحه إلى خلاف ما بعث به صلى الله عليه وسلم لم يقبل منه مثقال ذرة ولو عمل أي عمل ونشهد أفعل لنا كده ànàkúnlẹ̀ àmìlì onípò gbogbo ẹni tó bá gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ báadà bí ìfàkì yìí lẹ́yìn pàṣẹ wọ́n ti gbé ànábì dìde gbogbo ẹni tí bá ń ṣe iṣẹ́ kan yà ní ìbáadà kàndà òkọ́l ànàkúnlẹ̀ àmìlì báadà bí ìfàkì ara ìlàáfin máa mú ìfàbí gbogbo ẹni tí bá ń ṣe ìjọsìn tó ń dààmú lọ́sàn-án lóru lórí iṣẹ́ kan àwọn adìgbé tó ṣe ó takété ó yàtọ̀ gbégbégbé sí tọ́lọ̀ torí ìbánabí dìde ó ń bí dà ìyá àtijọ́ ti wọlé wọn lọ́wọ́ àdàkúnlẹ̀ àmìlì gbogbo máa ń ṣe wàhálà lórí gẹ̀tẹ̀ bára bí sáfì lẹ́kọ̀ọ́ sáfì bí ànàbí ìdílé ànàbí ọlọ́run àwọn àdúgbò tó ń ṣe yí àlàáfì láàfin máa mú ìsàbí ìsọ̀tọ̀là ó yàtọ̀ ó tako nígbà tó dẹ̀gbà ànàbí ìdílé lámì yàtọ̀lẹ̀ nínú hùmí kọ́ra dárọ́ wàhálà wàhálà ayé àmàlì àfààní ó ẹ̀ ní gba èyí tó kéré báyìí jù nínú ìgbìyànjú ẹ̀ wọ́n ẹ̀ ní ìgbà kọ́ bá ṣe irú wàhálà tí ò bá rí kó ṣe sọ́yìn bẹ̀rẹ̀ ẹdún sọ̀rọ̀ dálẹ̀ kò bá àdààmú jù bẹ́ẹ̀ lọ ọlọ́run nígbà lọ́wọ́ ó ṣe mólúdì kò sùn látàlẹ́bílẹ̀ bí mọ́ ọlọ́run nígbà lọ́wọ́ torí pé nǹkan tó ṣe àlàáfi ta ko tọ́lọ́run bá torí ẹ̀gbára bí jùlọ sọ́lọ́lá àwọn sọ̀lá àfáà tó káwọn ọjọ́ ìtàdí pọ́ọ̀sì sí pọ́ọ̀sì one one tó ṣàìsùn pẹ̀lú wọn ọlọ́run nígbà lọ́wọ́ kò bá ṣe yára yá kọ́ yí one million ọlọ́run nígbà afọ́tọ́sọ pẹ́kúrú ọlọ́mẹ́ta fókú ọlọ́run nígbà lọ́wẹ́ afọ́tọ́sọ alkùnrin kalẹ̀ ẹ́ lórí òkú tàbí lórí bukata kẹsẹ̀ ẹ̀yà sọ kùnrin kalẹ̀ láwọ́zánlẹ́ tàbọ́sọ kùnrin sórí òkè yóò dànù ọlọ́run nígbà bẹ̀rẹ̀ ọmọ nígbà àdúrà tẹ̀ náà ń gbà tó fẹ́ ó túnbọ̀ sí pé òrùn wájú lọ́lọ́ torí pé tó sọ pé òrùn lọ́lọ́ lábẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbà ẹgbẹ́ sọ pé sẹ̀gbó lọ́lọ́ tó rẹ̀ sọ pé òun fi sẹ̀gbó béèrè nǹkan lábẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbà ó ti súnmọ̀ pé sẹ̀gbó lọ́lọ́ náà kálà so ẹni tó bá ṣe iṣẹ́ kan lẹ́ṣẹ̀ àti síbẹ̀ láti rí káàkiri àwọn adúlá ẹ̀rẹ́ mi lọ tó bá sọ pé kúrò o ti fẹ́lù níbi jẹ́ ìdíbi ṣàádà kó bàbá bẹ̀gbẹ̀ fi ṣọ́lọ́ o ti fẹ́lù ní ẹ̀ só yé ẹ̀dáhùn àríwẹ̀ ti bí àrí ẹ̀dáhùn mẹ́ṣíhàd ẹgbẹ́ta bá ìṣàbá ni ajẹ́rì anẹ́kúnlẹ̀ ààmìnì pé gbogbo ẹ̀ ń bá ṣiṣẹ́ gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ bá dẹ̀bi ìfẹ́tì wọ́n náà sí nǹkan tó náà ọba torí ẹ̀gbá náà dé ọwọ́ ajá bí ọ sábà bí ọlọ́run tó náà torí mo níbi ìjà náà láti yàtọ̀ bá sọ wọn ní gba èyí tó kéré jù tó jẹ́ kó lè wọn tí ó tó bí bí ọmọ náà gún àbí nǹkan tó tó àbí gbérú àgbàdo ayé bí ó bá ṣe kó a sọ yìí tá a ibi tó fàtà fún bẹ̀rẹ̀ pé tó pọ̀ jùsọ ọlọ́run báyìí bó ìfàbìdì ìlú islam wọ́n bí ànábì nílé pẹ̀lú ẹ̀sìn islam lọ́gbà òkú àfàtì ń bọ̀ tó ẹ jẹ́ pé ẹni tó máa ń fi ẹ̀sìn ní ẹ̀tọ́ sí islam kọ̀ọ̀kan lọ́dọ̀ lọ tó pé aláàfin láti máa bú ìfàbìdì ní àbí bẹ́ẹ̀ rẹ̀ tó bá ti bídà ó kó méjì sínú ibi báyìí ó kó ẹni tó ń fi ẹ̀sìn míì àwọn sí islam ó kó sínú ó tún pẹ́ tó ń ṣe tó ń tọ ìlànà míì àbọ̀sílẹ̀ àdáṣọ́ ọ̀nà muhammad sallallahu alaihi wasallam afa alọ mẹ́rin wa wallahu ta'ala yaqul wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ọlọ́run ní ẹnikẹ́ni tó bá lọ wá ọ̀nà islam dinan tó ló bá lọ fi sí ẹ̀sìn falan yuqbala minhu ọlọ́run ní kò ní ṣẹlẹ̀ àdígbà lọ́wọ́ rẹ̀ wa huwa fil min al irú ẹni ilé tó bá dẹ̀ kìyàmà nínú àwọn tí ó ṣòfò ọlọ́mọdé ká sínú wọn nínú àwọn tí ó ṣòfò ni ó wà ẹ̀tọ́ bá wá alkiyam pẹ̀lú ẹ̀sìn ní ìtọ́sí islam aya quran quran chapter three aya eighty five wọ́n lọ kà á man yabtaghi al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kìí ṣe ọlọ́run ní pé tó bá dàrú kìyàmà kìí ṣe láyé o ẹ̀kọ́ wọ́n wọ́n fi àkìrọ̀tì fi àkìrọ̀tì ayé ẹ̀lẹ́ dá wọ́n wọ́n fi àkìrọ̀tì rẹ̀kọ̀tì ọlọ́run ni àdìkí àmọ̀ ló ti ṣòfò kìí ṣe ayé orí ayé ẹ̀lẹ́ dẹ́ kó máa dùn kó máa dẹ́ mọ́ṣàlá ṣùgbọ́n fi àkìrọ̀ nǹkan nílẹ̀ kọ̀ọ̀sìrì tí wọ́n láǹfààní oríire ayé kó lọ ṣòfò lọ́rùn oríire ayé tí Elizabeth àbẹ́wò ni ètò kúnlẹ́jọ́ ẹ̀ta اعدام أما الآن هو في الآخرة ما داوتش ما في داوتش وانا باله كده so ayé lè yẹ kèfèrí kó dùn kó ṣe dá pé àmọ́ṣàlá ah, ayé wọ́n tẹ̀ ń bẹ́ ọlọ́run sọ pé wà wà fi dúnlẹ̀ rẹ̀ kọ̀ sílẹ̀ ó wà fìlà ákìrọ̀ tí bẹ́ẹ̀ torí pé àrí ákìrọ̀ yẹn wọ́n ti sàn bó ṣe rí nìyẹn o ọwọ́ pẹ̀lú àṣọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ ẹni tó bá ti kú síbi ẹ̀sìn ní yàtọ̀ sí islam tá ń ṣe bá dábì fàtì ẹgbẹ̀ tó bá ti gbára bìtì lórí ìgbẹ́ wàlá ìyọ inú àwọn olórí igbó yẹn nínú àwọn ẹni òfin lọ́wọ́ ẹni kìíyàn ọ̀pẹ̀ sọ̀yìn háì wọ́n lè mọ̀ bèrè kí wọ́n fún níbi àkún àwọn ọmọ sọ pé ọmọ yẹn pẹ́lú lọ́rọ̀ islam rí rẹ̀ gbogbo islam tábẹ́bí mú wa islam rẹ̀ wo ni islam sunna so islam rẹ̀ àdébìsọ̀ náà sọ lámàáyọ kan náà àwọn rahimahullah wọ́n ní tàrí ẹ̀bùtá fún àwọn haka mùsàrí rahmatullah wọ́n ní àwọn èèyàn kan bẹ̀tẹ́ pé wọ́n gbà pé àwọn Yahudi Nasara àtàwọn ẹ̀sìn lè gbà àwọn olóyè lórí ibùdó lóòótọ́ pọ̀tẹ́lẹ̀ omi ń bẹ nínú làákàrí rẹ̀ ó gbà fáwọn èèyàn míì tún lé wọ́n tún lọ́lá ju àmẹ́bí àtẹ̀sítárẹ̀bí mọ́ wa lọ bí àwọn philosophers

títí ọ̀nà míì tó bẹ lóṣè lọ́wọ́ àwọn jẹ̀mẹ́tì ó lè mú ẹ̀wọ́ dọ́dọ̀ ọlọ́run àbídọ́ ìjẹ́lẹ̀ ju ọ̀nà àbẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam lọ́kọ̀ owó àti àbúrò ọ̀húwá ọ̀rẹ́kẹ́ sọ pé àwọn tukọ̀ tukọ̀ yìí kò àwọn bá ń sábà wọ́n lè ìmẹ̀lẹ̀fọ́fí ààbọ̀ nàbí Ebe àkídà kan ẹ̀ tó bá ti rí ọ̀nà àwọn philosophy wọ́n wọ́n tó gbùjà àwọn àmẹ́jọ ọlọ́run lẹ́nu ọlọ́run ní ọ̀hún bí láhìí ṣe ìtẹ́jú àwọn ọmọ ọlọ́run tààlà bí mo ṣe mọ̀tí mọ̀ fàtàwá wọ́n àwọn ọ̀rọ̀ tó gbẹ báyìí wá nígbà àwọn ẹ̀kọ́ àkídà àwọn wọ́n tó àwọn àmẹ́jọ agbègbè ah, lọ́nà o lórí ìsẹ̀pá nàbí ọlọ́run wọ́n mọ́ mú wáhàyì wá bá wọn ní jìbìrì ní mọ́ mú wá abẹ́ẹ̀kọ́ ó ní bọ̀ ṣé dàrẹ́tìlẹ̀ ní so tí dáwà nàbí ọlọ́run bí wá sípọ̀ àbí a nǹkan jìbìrì ní sí dàrẹ́tìlẹ̀ ìlọ́lá so nínú mọ̀láhádà àwọn àkọ́rí so ó jọrún tí àbá olúwa mi sọ fún mi pé ṣẹ̀gbọ́n olùsọ olùsọ pé jìbìrì sọ tí ò ní jìbìrì lálẹ́ ìsọ̀rọ̀ tààrà ẹ̀tì àdáfà ní rọ̀bì àbí olùsọ àbí àbúkọ́ sọ pé àdáfà ní kọ́lì bí àrọ̀bì olùsọ pé ọkàn ó sọ fóun pé ọlọ́run sọ ẹ̀ ń gbọ́dọ̀ mi ọkàn ní mú kọ́ńtó rẹ̀ ìtàgbé kí lẹ́nu sí ẹ̀yìn dàbẹ̀ ọkàn mi sọ fún mi pé ọkàn mi ẹlẹ́bí ọkàn rẹ̀ nìsín dọ́kà bá ti lóòsè lóòsè dọ́kà kàmíríkì mọ́ṣe dọ́kà rẹ̀ ń gbà wáyé kàrà ní kọ́ mọ́ṣe nǹkan bọ́dá ẹ̀ lónìí kọ́ ọkàmíríkì mọ́lò ọkàmíríkì sọ lẹ́wọ̀ nígbà tí sẹ́gbà ló bọ́ sọkàmíríkì sọ mọ́lò ẹ̀jẹ̀ ọkà tó ti dẹ̀rí so àdáta ni kọ́lbì àrọ́bì kí ẹ̀ sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ yìí àdàbà sọ̀rọ̀ so àwọn filosofa àwọn náà sọ pé ilẹ̀ fọlọsọfí àwọn ọmọ mìíràn وهؤلاء هم فأن كفرهم فوق كفر الذين قالوا لن نؤمن حتى نؤتى مثل موت يا رسول الله àfáàrí ṣe dáwọn lè kèfì ṣe kèfì wọn ó lè ju kèfì rí àwọn tó sọ pé àwọn òtí ẹ̀ ní gba ọlọ́run gbọ́ ọlọ́run fi fáwọn onírúurú tó fáwọn àdájọ́ náà fáìdà kádà lẹ́bi yẹ̀kú lẹ́nu àtà òtí àmì ìtàmà òtí àmà sùlù lákàáfẹ́ nígbà tó sọ pé tó sọ pé òun ò ní gba ọlọ́run gbọ́ tí wọ́n fi fún irú tó fáwọn àdájọ́ náà tàbá pè ní kèfì rí ẹ tó wá sọ pé òun ìnáwó fọ́kọ̀rọ̀ sùlù nǹkan ẹ tó wá sọ pé òun ju àdájọ́ ọlọ́run kọ́ نكفره أبي سو كسرة سو هذه آية، آية، آية يعني نعم من حديث عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد في رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد Imam Hakami alayhi rahmatullah ọ̀rọ̀ mọ́ àdífi ìyàwó Aisha tàbí mẹ́wàá pé àlùsọ̀lù pé mọ̀nà àdàfà fi amrina hadha ma laysa minhu fahuwa radd ẹnikẹ́ni tó bọ́ lọ dá sílẹ̀ nínú àlámọ̀rí wa inú ẹ̀sìn wa yìí Islam làwọn sọ aṣọ ìsinmi o nínú Islam yẹn tó bọ́ lọ dá kankan tuntun kan sílẹ̀ ma laysa minhu nínú nǹkan tí ò sí nínú ìpìlẹ̀ rẹ̀ fahuwa rọ́dùn ẹgbẹ́ ní sìn àdẹ́mi ni wọ́n dákì ní ìyẹn padà fún ayé mardud man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa gbogbo alamọ àdìsí yẹn náà tó tó bá tó bá takò mídíà yìí ló sàmà bí ọ àdìsí àfi takò mídíà náà nìyẹn àwọn mídíà ìfẹ́ gbọ́ àwọn ìfẹ́ gbọ́ man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa wọ́n gbogbo ẹ̀mídíà nù àgbẹ̀tà lẹ́mi sọ́lá mọ̀dá àdàtà ṣe ẹni tó bá dá nǹkan tuntun lẹ̀ ẹni tó wà ní ẹ ibi kan mo dá mo lórí rẹ bí wọ́n dálẹ̀ mò ń ṣe àfọ̀ ní ojú ẹlẹ́ẹ̀kejì mọ̀dá amílà amẹ́lẹ́n lẹ́yìn sàárẹ̀ yìí amúrú náà ọ̀wọ̀rọ̀ tó ìwọ́n kọ́ lọ́dá ìlú tọmọ̀ tó ti ń ṣe ẹ ń bá ọlọ mùsùlùmí ìsìláàmù mìíwàá ó tó ẹ̀kọ́ sí ìsìláàmù jẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam falan yuqbal minhu fahuwa radd qarin bayna al-aya wal hadith ṣe ẹ̀sẹ̀ hadith yẹ fi kí àyà yẹn lẹ́gbẹ̀ẹ́ lọ́tà sọ yẹ yìí man yabtaghi al-islami dinan falan yuqbal minhu fahuwa min al-khasirin láìsà àléyìí amruna láìsà àléyìí amruna yẹn ni pé láìsà àléyìí islam láìsà àléyìí islam kò sínú islam dàmú wa fọlá yòkùnbálà mélòó ẹ̀ẹ́dẹ́ mi ni pé fọwọ́ rọ́dùn wọn ní ìgbà lọ́wọ́ ìlànà yòkùnbálà mélòó náà fọwọ́ rọ́dùn náà ni àbí so àdífù yìí ó sàlàyé fún wa wípé oníbídà sọ́hìbìlì bídà wọn ṣàádà rẹ̀ pàdébí wa Muhammad sallallahu alaihi wa sallam fi ṣe ọlọ́run mi kò dúró dédé wọn kà ló kó yẹra rẹ̀ ẹlòmíì wọn sọ pé tẹ̀sùn náà bídà yóò tún mọ́ lágídí yóò ṣe jẹ́ bídà yóò ṣe jẹ́ bídà èwo ló mọ̀ tó so sábẹ́ mi fara ní fata suban àti sọ̀tọ̀ sọ̀tọ̀ fara ní fata suban abakar fata suban umar fata suban umar so mọ́nà àmìlà àmàlàn àmàlàn àmàlàn ẹni iṣẹ́ tí ò bá rí kó jẹ́ yìí fún ìdúró mú lẹ́yìn tá alẹ́ yà á múlò náà fọwọ́rọ̀ tí o bá náà ti pé sáàbà náà bí bẹ́ẹ̀ tí o ti jọ ọdún islam ànábì nígbà lọ́wọ́ rẹ̀ so àwọn ẹlẹ́ àkàtì yọ bá ti ṣe ní ìsìn birthday ó wà ní pé nǹkan so so yóò kàrà bí àyà sí jọ lórí àlàáfíà náà kó máa bá mi yọjọ bí yẹyẹ rẹ àrẹ́bí náà ṣe rú èyàn ìwọ́n kọ́kọ́ kááyà ìwọ́n náà sọ̀kalẹ̀ fún ó gbọ́ yídà bákìrì lọ àbíjà àwọn abdùmọ̀sọ̀rọ̀ òdìbò abbas ó gbọ́ àyàyé jù wọn lọ ó bá yìnbọn káàb àwọn kò rọ̀ ó gbọ́ ẹlẹ́bí ó kẹ̀lọ́ ìyá ìṣe bá yàpọ̀ àná tó ń ṣe láìsí ó ní ọba tó ṣe ليس عليه أمرنا فهو رد وهذا الحديث قائلة عظيمة قال شيخنا هذا الحديث قائلة عظيمة وده حديثي آه أو ودي أقبقى تطلب الناس يعني من قواعد الإسلام وهو من جوامع كلمه عليه الصلاة والسلام فإنه صريح في رد كل البدعة في رد كل البدع والمخترعات gbogbo ọ̀rọ̀ ما máa باي dálẹ̀ báyìí tàbá يا رب باي هو bẹ̀rẹ̀ ìṣòwò ẹni tí ó bá sọ pé tó bá dá àdádálẹ̀ ní ẹ̀sìn wọn nígbà lọ́wọ́ rẹ̀ ẹni pé àwọn àbátọ́ ti lọ ó gbìyànjú mọ́ṣàlá àdínwó gbìyànjú èyí tó bá dọ́dá dálẹ̀ nínú ẹ̀sìn tí ò bá ti lé ẹ̀rí àdẹ́mísọ̀ sálà wọn nígbà lọ́wọ́ wọn ẹni tó bá sọ àbùrù fáàkì ilẹ̀ ní ìsìn ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ sí ó clear tó yé kílẹ̀ rí wa abẹ́lẹ̀ àkọ́lẹ́ lò fún yìí mọ̀nà àdàfà fi àmìrì náà tẹ́bá ní àmìlà náà ti dàkọrọ àdàfà ní ẹlò fún mọ̀nà àdàfà fi àmìrì náà àdà máa láìsà nínú ọwọ́rọ̀ so pé àkúdé wà tráyé ó tráyé ah, ó gbìyànjú ó kúlá máa jọ àdéyàn dá nǹkan lẹ̀ tó sì ní tí ó sáṣà ní níbi àbísọ̀tọ̀sà tó gbà ó tó dára ìjírá wa ń wà kálọ́mọ́ má sì stadiumu wọn ní balada yes wọn ní balada pé ìjálọ́mọ́ má sì stadiumu àwọn agbẹ́ kan kìnnìkan kìnnìkan ara àwọn tó ṣe dálẹ̀ gbé so àwọn tó ń ṣe ní ìsinmi àmọ́ ṣùgbọ́n àwọn kẹ́lẹ́ ló sáà kọ́ dálẹ̀ àwọn tó dádùá ìdì àdúrà ìdì wednesday wednesday tí wọ́n dálẹ̀ wọ́n ní gbẹ́ládá wallahi wọ́n ní gbẹ́ládá man ahdatha fi amrina hadha àbútó bá pọ́ ní kẹsẹ̀ islam làwọn sọ lókù ìyá àwọn tẹ̀wọ́n ti wọ́n kó bára wọn gẹ̀rẹ́ ọmọ ẹkú òlùmọ̀ gbànú so pé islam mẹ́rẹ̀ fi amrina hadha

man ahdatha fi amrina hadha ma laysa minhu àbí jáde wà mẹ́sẹ̀ rẹ̀ àwọn àbákì lọ jáde àwọn ọmọdé lọ 40 days àwọn Usman náà wọ́n lọ 4 months mistura wà láyé tiwọn náà ẹ́ ẹ́ ṣàdá man ahdatha fi amrina hadha ma laysa minhu fa waradu ife yoni so to fati lo yoni jáde náà wa kisara dare wọ́n tó wá wo ìyókù lọ fún rẹ̀ mo ti tààrí ìyọ́dọ̀ máa wáyé fún fúnra rẹ̀. نشهد أنه صلى الله عليه وسلم لم يتوفاه الله عز وجل حتى أكمل لنا به الدين هذا من حسن الترتيب عند المؤلف رحمه الله bí o ti fẹ́ ń kọ tíra ẹ̀rì tẹ̀bá rántí bẹ̀ta sọ̀rọ̀ dà harasu dà lọ́ka mi níbẹ̀rẹ̀ tíra yìí adọ́lọ́wọ́ fún àfa aláwọ̀ ẹ̀bùn kan tí ẹ̀rọ tí ẹ̀tọ́ bá ń fọkàn bá àwọn òdòdó nínú ẹ̀ ní tíra àtúfẹ́ afáyé ìdìmọ́lẹ̀ nínú ẹ̀ ni àjúdà fìfáhàm kí ẹ gbọ́n kan yíra àdá bákanáà ní ẹgbẹ́ kíni o kí ẹ máa ń kọ́ kí ẹ máa ń kọ́ ẹ pé àwọn tó jẹ́ writers ó ní tó gbọ́dọ̀ wà wájú ó ní tó gbọ́dọ̀ wà lẹ́yìn wọ́n sọ fún wa pé ẹ tó bá lọ nǹkan míì وني ونشر كل عامل بقى بفتحه على خلاف ما بقي فبيه صلى الله عليه وسلم لم يقبل بدعه ولم يقبل منه مثقال ذره ولا عمل اي عمل لانه صلى الله عليه وسلم بقي فبيه الاسلام وقال صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم yìí ẹ̀sìn tó mú wá yẹ ta ní pípọ̀ bá ṣe báyìí ó ṣe báyìí ó ní dáadáa ó gbé ẹ̀sìn bákan kalẹ̀ rẹ̀ kan ní tó fà á ní pé kó tó kú láyé wọ́n ti parí ẹ̀sìn ẹ̀ mẹ́ṣàdú annabi sallallahu alaihi wa sallam yẹta fún àwọn ọmọ àzọ̀wọ̀jẹ́ àtúnjáde gbẹ́rù sallam ànábì kò kú òláyé hátà àtìmọ̀lá lánàá bí ẹbí tó fi di pé ọlọ́run bá pé ẹ̀sìn rẹ̀ tó ní pé ẹ̀sìn ti pé lòjẹ́ kí gbogbo àwọn gbogbo gbogbo gbogbo tá láwọn yẹn ṣe yìí tá ló pé wéèsì yìí ní òjò wúlò afẹ́sẹ̀ ìdẹ̀wò alágo mẹ́sàn-án ago méjìlá ni a sì parí ìdẹ̀wò ago méjìlá ẹnìkan bá nílẹ̀ ago méjì ó sì mú gbogbo kọ́ṣẹ̀ tá a béèrè ó sì kọ gbogbo ansa ní àfihàn ó kọ gbogbo ẹ̀ kò ṣe mistake ṣé wọ́n bàbá pé ó wà nínú tó ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ ni tó bá bídà náà ṣe rí oh my god ẹ̀ gẹ́ẹ̀tì láyé wọ́n ti parí tẹ́ akíbọ̀dà bí ìdí tẹ́lẹ̀bí tó kú ẹ̀rí ni pé ẹ̀mẹ̀tọ̀ fáwọn lọ ọlọ́wọ́ sọ̀sọ̀lá hẹ́tẹ̀ akíbọ̀dà náà bí ìdí tọ́lọ̀ fún tí ẹ̀ṣin rẹ̀ pé ah ìdí mo fẹ́ gbà ní ó sì kà fáìlì ẹ̀sìn lẹ́ẹ̀ fáìlì ẹ̀sìn rẹ o ìtọ́ wà bí ni ẹ máa ṣe o ẹ máa mú mi wá ṣé ẹni tó mú mi wá yẹn bó ti wù kó fẹ́ dáa tó wọ́n ẹ̀ nígbà sóyé bí ẹni tó wá kọ̀ dẹ̀wò lágo méjì láti parí ìdẹ̀wò ó ti rùkọ́ kọ dáadáa tó kò sínú ẹ tí wọ́n sọ pọ́sẹ̀ ìdẹ̀wò bẹ́ẹ̀ làfàátù ṣe rí àfàátù sunday sunday bó ṣe rí nìyẹn yáà kí ní ìdẹ́ dáa o ah, àwọn obìnrin ọ̀dọ̀ lọ chọ́ọ̀chì mọ́ wọ́n ti wá wọ́n ti gba gbogbo òwe wọ́n ti kọ̀wé dé èyí tẹ̀ ń gbé bọ̀ ní ìsìn òṣìṣẹ́ abẹ́ fi sí ààrẹ ìdíkọ́ọ̀dù ẹ̀ àwọn àkílẹ̀ wà bádé tó ṣẹlẹ̀ ní ẹ̀ àpí tí àwọn tí wọ́n kó sínú orí ilé ọlọ́dẹ̀ wọlé túbá tó gbígbà ní ẹ̀ òkúta àwòtọ́ ní ẹ̀ pẹ́lẹ̀ mẹ́wọ̀n ẹ̀ sàátù bá ti gan tí ó burú nù túbá rẹ̀ ló kọ́ àpọ̀lù túbẹ̀ ìtúbẹ̀ rẹ̀ dá lóòtọ́ ìrọ́dọ̀ tiẹ̀ ṣùgbọ́n àlẹ́ ẹni tó wá kọ̀ dẹ́wò iṣẹ́ ó mọ̀ ju gbogbo ẹ tó ṣèdánwò gan lójú ọjọ́ lọ ṣùgbọ́n wọn ò ní gbà wọn ò ní máàkì wọn ò ní yẹ̀wò torí pé ó ti parí ìdẹ́wò apara alukọ̀ lago méje ẹnìkan dé lago mẹ́sàn-án alẹ́ ó bá mú tíwà ó bá ń tu ó là tó tu jù á lọ tọ́tẹ́ bá gbà mú <laughs> dé o. نشهد أنه صلى الله عليه وسلم الله عز وجل حتى أكمل لنا به الدين وبلغ جميع ما وصل به البلاغ المبين kódà lórí sọ́làm kò tí ìpakòdà tó fi jẹ́ gbogbo sẹ́tọ́rọ̀ ọba fẹ́rẹ́ nàbí tó jẹ́ dógóńgó tó fojú wọ̀n sí gbogbo èèyàn ọ̀làmìyẹ tó kò kọ́yìnrọ̀ nì kò sí dáadáa kankan dáadáa kankan tó wà níbi kankan ilà dandan umma tààrí àfikọ́dá kó ti júwe ẹ̀fọ́ àlè umma wà ṣádà ilé ó sì darí wa sílẹ̀ pé ilé ìyẹn mọ́ ẹ̀ ولا شرا الا حذرهم منه وسيسيا بلوكك ها آه، اقول لك انا بيجي نودي كيلو فوان بار ولا ها هم عنه اوس اوس اللي واقول دي عليه الصلاه والسلام فطلق عمر المحجه البيضاء ربي فوق على زودي الا ان تمك فانا قد توفق لا يدها كالنهاريا لا في روعة أصار بك ناني لا يزيغ عنها بعده إلا هذه lẹ́yìn tára bí jùkú tẹ́ àfẹ́ tí ọlọ́run ti kọ́lára kó yóò parun ọlọ́mọdé àwọ̀ sínú wọn ọ̀kọ̀dá ń sọ̀rọ̀ lọ́wọ́ àzọ̀wọ̀jẹ́lá fi hajjatul-wadaa aw fi hajjatul-wadaa abdul salam ọlọ́run bá sọ́yà kalẹ̀ fún àdàbísá níbi hajj tánà bí ṣètò fìdá gbére fáyé alẹ́tì yà áhìrò ìsìmáhì ìlìnà tó yẹ́gbò náà ni àkójọpọ̀ tánà bí kójọpọ̀ láwọn èèyàn ọlọ́run sọ́rọ̀ kan fọ́nà bukali yau ma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina aliyahu ọlọ́run lẹ́ni lọ́jọ́ àràfá yẹn akmaltu lakum dinakum ẹ̀sìn yí islam àbí akmaltu mo ti pé kí ìkẹwàá ti pé kí lọ́dún wá kù tẹ́fẹ́ fi rẹ̀ amọ̀lẹ́ta akọ́lẹ́ta láti wá kẹlé wọ́n ti tó owó blọ́ọ̀kù ẹ̀sára ẹ̀wù blọ́ọ̀kù sì dá o strong o ṣe ká gbé orí pánù tàbá tó gbé orí pánù ó lè ré báyẹ̀ tẹ́kọ́ orí pa tí ó táàbù tó tó yẹ wọ́n lé omi ti kó omi ti rọ́bà lẹ́yìn tó lọ́dún àìsàn lọ tẹ́lẹ̀ sí wọ́n máa ṣe kí ló bẹ́ẹ̀ ṣe pé lórí pé bẹ́ẹ̀ ayé lóòdì àtijọ́ àlìyàwó àkìmẹ́rìtù lákùn sí ìlàkùn ọ̀rọ̀ ni mo ti pẹ́sì fún yín wà àtìmọ́tò alaykum ní àmọ́tì ìdára àwọn ọlọ́run ọba náà ti pélé ilé rí wọ́n lọ́dún tó lákùn ní islam àdìyàn mo ti yọ́nú sí islam tẹ ibi tẹ́ ẹ bá dẹ́yìn gẹ́gẹ́ mo ti yọ́nú sí rẹ̀ kí ló léyìn mo fẹ́ ẹ̀rọ mu wa tẹ́ bá ti rírú eléyìí ẹ̀rọ mu wa rọ̀dún tó lákùn ní uniform wọ́n ẹnìkan wà lọ ra matirasi two naira ó jẹ́ brown ó ní two ó ń kọjá kó mọ̀ ọ́sọ two hundred ó wá bọ́ <laughs> wọ́n àwọn ọ̀tázù kan yóò jẹ́ ó ní ẹ̀fọ́ two thousand ó wá wọ́sọ yẹn mẹ́wàá mo yóò jẹ́ ọtí bẹ́ẹ̀ lọ́wọ́ níbi bí àti rí kódà bí eré ni àwọn àpòjú ìtàn fún wọn yàtọ̀ ká fi jọra wọn ni ó náà kò kọ́ nìyà ọlọ́run ní pé wà tí mọ́mùtò alẹ́ kò ní ọ̀rọ̀ ní ìtura kò mọ́lì islam àbáni alọ́ntẹ́rù wọn tó ọ̀rọ̀ ìlú òǹfẹ́ ìdí mo yọdún síbẹ̀ wọ́n ní tí lọ́kọ̀ islam àdúrà tí wọ́n lọ sọ pé irú islam dáná bí ṣe tó fi dirú ọjọ́ tó kójọ ilẹ̀ ní islam tó ń fẹ́ gbà níjọ́ náà kò sọ àdúrà fàtì ń bẹ́ẹ̀ kò sọ àdúrà sẹ́bí sẹ́ndì ń bẹ́ẹ̀ kò sí àìsàn àdúrà ń bẹ́ẹ̀ kò sí útùbà yàtí útùbà zàwákà kò sí ń bẹ́ẹ̀ kò sí àdúrà yídì kò sí ń bẹ́ o àdúrà àwọn àkọ́bí àdúrà àwọn olóyún àkọ́kọ́ bí àgbógbó kò sí ń bẹ́ o tó gbogbo àwọn eléyìí ẹ̀yìn ọgbà ni bí ẹgbẹ́ ìyàrá ẹ̀yìn wọ́n sọ pé ó ń yàgbàdo tẹ́kì ni ẹ̀yìn gbá wàfi ha níjọ hajjatul wada yìí àwòrán onáàni alùsàlámà sálàm ọ̀fíyà ọ̀tọ̀bà láàrínkà jama al'azima alábi báwọn èèyàn tó pọ̀ alábi báwọn sọ̀rọ̀ kọ́lá fi kùtùbá ti tó nínú gbọ́ta ní báwọn sọ ń jọ́nà tẹ̀sí mọ́gbẹ̀rẹ̀ fáàìdá alábi báwọn sọ̀rọ̀ ní hajjatar wà dáàrí alábi báwọn sọ̀rọ̀ nípa òkúkù tó bẹ láàrin wa alábi báwọn sọ̀rọ̀ nípa ìjẹ́wọ̀ dúkìá wa owó wa tábọ̀dọ̀ jẹ́ jẹ́ àbùsí alayhi salatu wassalam nítorí àwọn àlẹ́mì sọ pé wà rí bàjá ilé àmọ̀wòdó ọ̀tá àtàkọ̀dà mẹ́yà ha rà ìyá àlẹ́mì kò sí rí bàjá ilé yà gbogbo kẹfẹ́fẹ́ kẹfẹ́gbówó èlé kò sí mẹ́ àlẹ́mì sọ pé wà á so àtàwọn kàmí nínú àlẹ́mì náà tó bá sọ nípa àwọn obìnrin takullaha ẹ̀mí ni ẹ̀pá ọlọ́run nípa àwọn obìnrin o nígbà tó tàbí sọ́jọ́ náà bí lóṣù pọ̀ tó lẹ́jù sọ̀rọ̀ pa àwọn obìnrin sọ́nà sọ́nà ó mọ̀ nípa níbi mẹ́ni ìnáyà ó mọ̀ ní àkúrẹ́ kọ̀ọ̀rọ̀ àwọn obìnrin ẹ̀pá ọlọ́run nípa àwọn obìnrin torí pé àkọ́sùtùmọ̀ wọn náà kìtàbílá wà sàlátù fúrújà wọn náà ní kẹlmẹtìlá bàtà fẹ́ fẹ́ wọn Allah subhanahu wa ta'ala ẹ̀ta ara wọn pẹ̀lú so nínú nǹkan tára bí sọ́njọ́ náà ni wípé ẹ̀tọ́ táwọn obìnrin ní lórí wa o náà ni kíṣùwàtò húnnà bíl máàrù kẹmọ fún wọn ní oúnjẹ kẹtọ́ mọ fún wọn ní aṣọ wọ̀ ẹ̀yà bú kẹsìkínú kẹmọ aṣọ fáwọn ìyàwó yín kíṣùwàtò húnnà alúbísọ́nà yẹ́tọ̀ wàdá bíl máàrù wàrí sọ̀tọ̀ sọ̀rọ̀ abúkẹ́ mọ́ra sọ fún wọn yìí níbàámu sí orúfù خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين جاهلين أو جاهلية الجاهلين جاهلين جاهلين عرف أفل أو عرف عرف أو أنفل عرف خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وقال له أثر عمر كلاي طيب nípa ọkùnrin kan tí ó wá bá Umar tó ń sọ nǹkan tí ó dára fún Umar ẹnì kan wá kó sáyà yẹn fún tablet laba sọ pé bàtí Umar wá gbọ́ àyà yẹn wá sọ pé ilẹ̀ ha dàgbà jàhìlẹ̀ yìí ilé yìí ara wọn jàhìlẹ̀ yìí lára wọn láì mọ̀kẹ́ ní o Umar wá fa wákọ̀ fa àhàmì nǹkan tó ti fẹ́ ṣe fọ́lẹ́ ọ̀rọ̀ akáwá lọ abdulhamid dakarto الأثر طيب طيب فيما يتعلق بالقرآن و báwọn tàbí ṣe lọ́pọ̀ àdó níbi náà ala kulli hal wọ́n àwọn kẹyẹ wọ́n nára wọn sọ tó bá ń tábà àwọn kìnnà yẹn mọ̀wọ́ra wọn náà wọ́n sọ pé wa kiswatuhunna bil ma'ruf tẹ̀sí mọ̀ fa'ila bil ma'ruf ẹ mẹ́rin ra sọ fáwọn ìyàwó yé níbàámu sí orúfò bí àwùjọ bí tẹ́ ń gbé ṣe rí orúfò irú rẹ obìnrin yẹn so olùkọ́ tánà bí sọ àwọn èèyàn jọ náà ní ọ̀la tánà sọ fáwọn ìyàwó akẹ́ ìní ẹ̀dá àwọn ọmọkàn béèrè ní kúmọ̀ kí dáwọn ẹ̀mọ̀ wá nú ìfìyàwó bí léèrè kámímọ̀ tó àṣírí ṣùgbọ́n àwọn àbúrò mọ̀dá àbúkọ̀ kẹ́ mọ̀dá wàkí sọ wàtò hó náà àbúrò ìra aṣọ lóṣooṣù ní ọ̀la ti fún mùlálà wá ń sa àṣọkẹ́ ìkọlọ̀kọ́ tó wá ṣe ṣùgbọ́n

àwọn bíi Italy bọ̀tọ́ ẹ pé bìnnìmọ̀ àrùkù tiẹ̀ bí àwọn àwọn so bìnnìmọ̀ àrùkù yẹn náà kéèyàn mọ́jọ pẹ́ kéèyàn mọ́ náà tẹ́ bẹ̀ tó ti yé ẹ̀yìn amúnidára so bìnnìmọ̀ àrùkù bìnnìmọ̀ àrùkù yẹn kéèyàn mọ́ náà sọ so ẹ jẹ́ ká fi kúnnù súnnà wa tẹ́tí bẹ́ẹ̀ yà bọ̀ èyí tí mo sọ ó jọba àwílẹ̀ ni ká fi kúnnù súnnà wa so ẹjẹ́ ká kí ẹgbà ṣe tá bá ṣe ń kọ ká mọ̀ lò so nínú tánàbí sọlá àṣálà àà ó ti wá já sí kò yí nínú tánàbí sọlá àṣálà tó sọ ní ayé tó wà dá aṣọ kó sọ̀rọ̀ rìbá àbí ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ó sọ nípa kìsọ́s ó sọ nípa dúkìá àwọn èèyàn ìjọmọlúwàbí wa ẹgbò wa àmìríkà ogun ẹ̀sọ́lọ́lá àríwá sálàm ó sì sọ nípa àwọn obìnrin aláyìí hàn bọ́lá mi wá sọ gbóyẹ̀ ẹ̀sọ́ àríbìnrin aláhàlbàlá àbí tó wà ní hadith tó wà ní tẹ́lá kan وقال في خطبته تلك على هل بلغت فلن واسوا بليه تربي لطاء ايه اسم واجي تكبه قالوا نعم ونبين قال اللهم شهد arábìnrin wọ ọlọ́run wá jẹ́rìí sí nǹkan tí wọ́n sọ ìpé mo jíṣẹ́ fún wọn tààlàáfàn arábìnrin sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sí Allahumma shahad Allahumma shahad Allahumma shahad yẹ́rfà màdá sùláwó ila sàmà arábìnrin wá ń na ìka rẹ̀ ìka àfàbẹ́lá ìka táyà àsàlára àdébí ńlá sí sánà ọ̀yàn kótó ìlànà ìlà sókè báyìí ó wà nà sáwọn èèyàn náà ìlà sókè ìlà sí wọn Allahumma shahid Allahumma shahid Allahumma shahid Allahumma shahid wọ́n náà wọ́n yìí lọ́sọ̀rọ̀ yìí hàn áyà yìí àti ìkókò bàbá ọjọ́ ká mọ̀ wípé Islam ti pé torí báwọn sàádé jẹ́rìí padà ló ti kiri ó jẹ́ iṣẹ́ pé Imam Malik ni ẹni tó bá lọ mú nǹkan mi wà lẹ́yìn táwọn sàádé sọ pé ó ti jíṣẹ́ pé ọ̀dà àmà anna Muhammadan khada risala ẹni yẹn ti so ẹ̀ tó wá sọ pé ẹ lóòótọ́ lóòótọ́ àmọ̀ràn nígbà tẹ́lẹ̀ kan sọ pé sọ́hátùlù pàtì wọ́n ọwọ́ sọ̀rọ̀ á jibril wá sọ bíṣẹ́ kìnnà àbí gbóòrò jẹ́ so tẹ́yẹ kẹ́ ẹ̀mọ̀ kàtẹ́ yọmọ sọ àti kàtẹ́ yọmọ ṣe so mo kọta wá ti gbẹ́kẹ́ bídí àmì nǹkan ẹjẹ́ ká mọ̀ kúrò mẹ́ kí ló ní ọlá mẹ́ wọ́n bídí àmì nǹkan kúrò mẹ́ kó mọ́ ṣe nǹkan mẹ́ èwo ni súnà ó dẹ̀ máa ṣe lọ inú kọ́ ló máa gbọ́dá ní wọ́n ní bídí àmì nǹkan wá lagídí pé tó ṣe kúrè má ṣe yẹ kú òkú pè rẹ o tó bá ṣe kú ọwọ́ àrọ́bìnrin pé eléyìí lọ sí àwọn afọ àwọn èèyàn kò sẹ́ni tí ìyẹn tó bá sọ fún yẹn pé ó ṣe bídà kò tí sọ pé ojú tó ní bídà ìyẹn lè kó sínú bídà nígbà míì kò tí sọ ẹni yẹn di oní bídà àmọ́ sọ yí pé èyí ṣe láìsà kó lòmọ̀ wákọ̀ àfẹ́ bídà ọkọ̀ àti bídà àtàrí ètò pé torí pọ́lá o ti wá ṣe bídà ojú tó bídà hàn ó lè ṣe bídà ò mẹ́ bí o ṣe fi tẹ́kì tó sọ́tà ah, bídà nìkan yóò dẹ̀kú omi ẹ̀kàrà sí òfin jésù nà tiẹ̀ tó yé wa tó bọ̀ tẹ́yà ní pé dáwọn ọmọ ẹ̀sìn lọ nìyí mọ́sìn yẹn lọ pẹ̀lú oníhẹ̀lẹ̀ ẹ̀tọ́ tí ó dá ṣáàlá rọ̀bí ìgbà tó kékeré tó kù yóò ti parí ní ṣùgbọ́n ìlúkọ́ àbìnrin káàdà ìlúkọ́ أبدالله الله سترى إفوالا به كتير أصلا اللهم أرد حق أقل كل اتباع وأرد أبوات الأبوات وصول اتباعنا اللهم أرد حالي لقبلك نعوذك من خيبة الرجاء برحمتك نستجيب أصلح لنا شأننا كله ولا تكلنا أنفسنا طرفة عين ولا إلى أحد من خلقه اللهم أحسن نية وذرية العمل وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا